adìyẹ yógún ó pòógún adìyẹ tó yógún tó ó yọgbọ̀n ó pọ̀gbọ̀n aládìyẹ ò ní gbé wá jà bó bá wá ń jẹun tí ò léèrè aládìyẹ á wá gbé wá tà á ní àgbébọ̀ adìyẹ ó má ṣe jẹun wáyé kí ìyàgàn òun. náà tó yẹ kó tẹ bá gbẹnu lé báyìí ẹni fẹ́ gbẹnu kúrò nbẹ yìí bàbá àwọn ọmọdé yìí kẹtó kó wọn torí pápá kò sí àgùntàn tí lè sọ. máa fẹnu tajà fún wa níbí báyìí ó dìgbà tí mi bá fojú mi rí wọn tí mo fọwọ́ mi bà wọ́n tí mo gbó wọn jìgìjìgì kí n tó mọ̀ bóyá àwọn ọmọ tó ṣan ló kó wá. ó máa ṣe ó ibo ni wọ́n forúkọ sí tẹ́lẹ̀ tó ń jẹ́ láǹbọ̀rọ̀kì àwọn pictures wà lọ́wọ́ ẹ̀ wá ń fẹnu tajà fún wa. ọmọ olójú egbin ni ọmọ pupa lójú ọjà kàmìkàmì ló kàn ṣe lójú mi. o ti rí tiẹ̀ mú. Ah, èyí wà lẹ́ni òsì nǹkan òótọ́ ló sọ o. ṣé ojú ọjọ́ dáa. èwo la bá wa mú báyìí o. ọ̀pọ̀ bẹ́ẹ̀ kúkú ndòkú ń ṣeré gẹ̀rúgẹ̀rú ni gbogbo wọn pọn bí epo ṣẹbẹ ni <laughs> ẹ ẹ ẹ má jẹ ìṣojú kòkòrò èmi náà ti rí kàn mọ. ẹ jẹ́ kí mi náà wo tèmi. Ah, ah, àwọn ọmọ yìí lé o ó ní ọmọ tí ifá mi mú ni <laughs> ọmọ làbáǹsì. ifá yín yẹn dẹ̀ fọ́rí ó fọ́rí kí wá wo bí wá wo bí ẹ dàtò ní kálukú mọ̀ má jọ papọ̀. ṣé bó ṣáà mọ tèmi. bàbá ṣẹ́rí gbogbo àwọn ọmọ yẹn ìkáwọ́ mi náà wà kó síbi tán lọ àmọ́ nǹkan tó kàn wá ń bẹ̀ ni pé ẹnu yìí ò ṣe o. pínpín ipò àbá ìwúra àmọ́ tèmi ń sọ fún ẹni olóyè ẹ̀ jẹ́ kó ní kálukú dá tiẹ̀ mọ̀ ẹ kó tiẹ̀ ṣòro mo dá tèmi mọ̀ ẹni tí ò bá mọ rí ẹ̀ <laughs> nígbà tí wọ́n bá sọ̀kò lórí pẹ́ olórí adórí ẹ̀ mọ́. <laughs> ṣe náwó ń bíbà ìṣe tiwa ni láti náwó ọlọ́run ló fi ọ ló fi wá jọ̀gá lórí owó a dẹ̀ máa náwó yẹn títí di ọjọ́ ọkọ wa ni. so ẹ ẹ ǹjọ́ ara yín. bẹ́ẹ̀ ni o òótọ́ ló sọ a máa ná dọjọ́ ọkọ mi ṣí kókà ni tàbí oògùn orúkọ yẹn. actually o ring bell mo mọ dáadáa. ó gbọ́dọ̀ ring bell. ó ring keyboard sórí ẹ̀fọ́ òdú kì í ṣe àìmọ̀fọ́ lóko èmi ni chief coker jọjú ọlá anáwó bíi ẹlẹ́dà. Um, nice to finally meet you. Um, anyway anyway you know what a pè yín láti máa wá rojọ́ níbí àwa pè yín láti jẹ́ kí ẹ wá jẹ́ nínú ọlá tí ọlọ́run ọba ṣe fún wa ni. Um, ṣeré mi tẹ́ ń wé personally mo ti bù fún lókun dáadáa mo ti bù fún ọlọ́sà rẹpẹtẹ ṣe rí owó oru ti wá kọjá owó tẹ àwọn èèyàn tún ṣe máa máa gbàdúrà pé kí àgbàná máa wọ bẹ tó bá wọn àgbàná. kó wọ kó jẹ bẹ́ẹ̀ni kó mu kó mu kó ṣu kó bì síbẹ̀ tó bá yá àgbàná á jáde. bẹ́ẹ̀ni o. <laughs> no no no no àwa kọ́ la ṣe ọlọ́run ló ní orí bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni ọgbẹ́ hmm. àtúnjẹ mọ́ àjẹ lẹ́tùs mọ́ hmm. hmm. yọ́mù. gbọ́mọ. Warren opener, chicken and chips. <laughs> olúgbárí àjàgbárí àjàgbárí ọ̀nà rẹ ni mo tọ̀. arìn kìnnìkìnnì ọmọ orí ọlọ́lá agbèrè mògún fún ọmọ orí alátètè iṣẹ́ rẹ ni kò gbé wá bá mi o owó rẹ ni kò fi lọ̀ mí. dífá fún orí mọ̀lẹ́ tí ń bu ajé fún ìgbàlájọ bí àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni orí ogún wọ́n yan orí ọ̀gùn ọ̀rọ̀ wọn ò gún ọ̀nà wọn ò là wọ́n báwo ní yẹ̀bútúre wọ́n dáṣọ múlẹ̀ ṣòro. èrò gàlẹ̀ ní wá jíjẹ fún èrò rere wọ́n pò kìkì owó mo bá wọn lówó wọ́n pò kìkì ọlà mo bá wọn là. orí gbígbẹ ló ń pèsè fún orí tútù orí gbígbẹ ló ń pèsè fún orí tútù orí olórí wá pèsè fún mi orí olórí wàá pèsè fún mi. nítorí lóde ìdí látàrí ìdí tiẹ̀ ṣọ ṣọ ṣọ báyìí nílé aládé ń kún àtẹ́lẹwọ́ kókó ni kókó fi gbàrẹ jì ìran ọ̀gẹ̀dẹ̀ ní fàtẹ́lẹwọ́ tiẹ̀ bá rí òjò. alágẹmọ kì í bá wọn jìjàkadì kó tó gbàrẹ gbogbo ajé mi dà bẹ́ẹ̀ ni tèmi kò rí o. èrò gàlè kó dìde olùgbàre kó gbére ìwà bá mi o èrò gàlè kó dìde. Yes, call me. Ṣùgbọ́nmi. Ọmọtọ́lámi. Báwo ni ọ́fíìsì? Ẹ báwo ni ọ́fíìsì náà ló máa bẹ̀rẹ̀? Láti nǹkan tèmi àti ẹ ti sọ̀rọ̀, kó má lè pè mí kí n tó débi báyìí. Òun á bí mi sí pé báwo lọ́fíìsì, báwo lọ́fíìsì ṣe ti fẹ́ jẹ́? O yẹ kó mọ̀ pé ọkàn mi lọ́rọ̀ ẹ máa wà mo charge fóònù mi bẹ̀yẹ̀ ni mm. àmọ́ ètò òkú tí n bá ti kúrò nínú báyìí sí fún ẹni màá mú láti lè pè ẹ. Mm, ọmọ tó láàmì. Sweetheart. okay. jẹ́ kí n mú sọ̀rọ̀ báyìí ò kì í gbọ́ ṣé o fẹ́ kí n gbé ẹ ṣépè ni ṣé o fẹ́ kẹ́mi fi ìkúnlẹ̀ abiyamọ kẹ́mi fi ṣépè fún ẹni mo ní mi ò fẹ́ rí obìnrin ẹlẹ́sẹ̀ koríko yìí níbí ìmọ̀ ó dẹ̀ kọ́ yarí olóòní gbọ́ sí mi lẹ́nu ṣé o fẹ́ kó o o o fẹ́ kí n fi jọ́ tí mo tí mo rọ̀ bí kí n fi ṣépè fún ẹni ah kí ni gbogbo yẹn kó gbé gbé tó jẹ́ pé ibi tí wọ́n bá ní pé kó má gbé báyìí ibẹ̀ ló lóun máa gbé dandan dandan irọ́ ló pa ó tún dòódì torí èmi lèmi máa fẹ́ ìyàwó tó bá wù mí báyìí fún ọmọ títí tèmi tó bá wá ṣe bí eré tó wá ṣe bí àwàdà tó wá ń ta torí kó lè jẹ ó lè jẹ láyé láyé mo ti wá di ojú mi sìn mo di ojú mi sìn kí n tó là kó wá pòórá bí so get of this place àwọn kọ́mọ́kọ́ jáde get àwọn onírìn àrè ọmọ jàtijàti. ọmọ lásán kẹsẹ́ òṣì. tani tani ah. ẹ ní sùúrù jàre kẹ má jákiri jàre ah, ṣé ẹran jẹlẹ pé ní tẹ́ ń dọwọ́ bo lẹ́kùn ẹ dákun ẹ wọ ah, ẹ má bínú ẹ káàárọ̀ mà. sẹ́mi ni èmi dáwọ́ bo lẹ́kùn. ẹ má bínú <laughs> ìmọ̀ pẹ́ ni. ẹ tiẹ̀ tí rẹ ni tó wà nídìí géètì o tí ì sí géètì kò mọ orú ẹ̀dá tó wà ń bẹ̀ o ti sọ yìí pé wọ́n sì ọwọ́ délẹ̀kùn wọ́n ti sọ́ dẹran jẹ ẹ kàn déédéé lanu gbòǹgà ẹ kàn sọ̀rọ̀ ẹ ṣẹnu ṣàkàṣàkà kò ń ṣẹjú ẹ ṣe báwọn tí wọ́n gba ìṣiṣẹ́ ni ṣé àwọn ọ̀gá ẹ wà nílé. wọn bẹ nílé àwọn obìnrin. ṣé mo rí ẹ bá wí àbáwọn tó gba ìṣiṣẹ́ láì ní kan ṣe òṣì rádaràda ẹran ọjẹ ẹkọ ẹran ìwúrẹ ni. ẹ má bínú o. 心目。 ṣàlàfíà pẹ̀lẹ́ iṣẹ́ ńkọ́ àwọn ọ̀rẹ́ ńkọ́. wọ́n wá lókè wọn sùn mà. Ah! òun àti ìyàwó ẹ̀. bẹ́ẹ̀ ni. amadi ah! wa pẹ́ díẹ̀ lé nìkẹ́ ah! wọ́n láti jẹ́ wípé wọ́n ń sunú ọmọ mi bá mi lọ sókè kó lọ bá mi pe ọ̀gá ẹ̀ wá sọ pé mò ń dé ìdí. àwọn náà ń bọ̀ mọ́. àwọn ìdílé. ẹ káàárọ̀ sí. báwo ẹ káàárọ̀ mọ́ mi ṣé àlàáfíà ni ọkọ mi ṣé dáadáa ni ṣé àlàáfíà ni pẹ̀lẹ́ iṣẹ́ ńkọ́. dáadáa ni. mami kí ló ṣẹlẹ̀. ẹ ti ẹ̀gbọ́n náà ẹ wọ́n ti ẹ̀ láriwo gè láàrin ọjà ọjà tá a ṣe tẹ́ tẹ́ ń tajà tá a ní tẹ́ ń rà débi tá a ti ẹ̀ máa béèrè pé báwo lọjà ṣe jẹ́ tàbí kí lẹ mú bọ̀ lábọ̀ ọjà ṣé bí wọ́n ní tẹ́yàn bá fowó ròyìn báyìí ó máa ń kọ lójú ni ẹjọ́ báwo ni ti ń ṣe jẹ́ o ṣé ọ̀gẹ̀dẹ̀ tí mo wá wò yẹn tí ọ̀rọ̀ kókò sí kókò sí gbà ní padò lásán ni nítorí kó lè bá ṣàbíamọ níbẹ̀ ni àgbẹ̀ àròkọmọdídé tó kí tó kí sẹ́mọ́lẹ̀ tó ń ṣe tó ń ṣe tó ń ṣe nítorí pé kó lè bá kéré òkò délé òun ló ṣe dáṣẹ́ mọ́ra tó tó yẹn èmi ò bọ́bọ́rọ̀ tí ń ṣe wá dàbò ṣe dà yìí wọ́n ní tábà bàbá yìí tó bá ti jẹun kù báyìí ẹyẹ lé ló máa jẹ èyí tó bá kù ẹ jọ o àwọn àǹtí ẹ oúnjẹ títí yín sẹ́yìn bá ti wá jẹ kù ẹ jọ ká ní kó jẹ ọmọtọ́lá tẹ́tí ìpínlẹ̀ báyìí kò gbọ́ mi sórí ibi tó bá ti fi ara kéèmọ̀ ibi tí wọ́n bá ti ṣe é pè tán fún ẹ báyìí tó wá dá ìsàn sí ẹ lára òun ni kò sọ fáwa ayé ah, bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni kó lè bá a tó bá sọ fáwa àwa á mọ báwa ṣe máa rìn tá a máa tọ́ pẹ́pẹ́ bá a ṣe máa mọ irú oògùn tó máa lò sáìsàn tó ń ṣe òun kí ló dé kí ló dé tó ń tọ́ lódì lódì abakọ ẹ ò lè ṣe ni ṣé ìwọ ò mọ̀ pé ni wọn kó bọ ọmọ tèmi ni ó mọ̀ pé wọn ló kó bá àbú sọ fún mi pé ọmọ tèmi ò lè ṣe nítorí pé èmi mọ̀ pé ọmọ tèmi bí ó lè ṣe àgbébọ̀ adìẹ nìbọ̀rọ̀ yìí ṣe rí nìyẹn mo dẹ̀ ti sọ fún torí bó ṣe ń tu ọ̀rọ̀ ẹ lódì lódì lódì yìí nígbà tó o bá ti tò lódì tó ti wá dòdì fún ẹ tán ibi tó o bá ti forí gbálẹ̀ wàá sọ fáwa káwa máa bá ti bá ti. mami asọ ni lẹ́nu mi ni kí ni gbogbo eléyìí tẹ wá ń sọ láàárọ̀ yìí ẹjọ́ tí Ọlọ́run mo fẹ́ bi yín níbi èrè kan ni kí ni ìgbìyànjú yín àní akitiyan ti yín gangan gẹ́gẹ́ bí òbí lórí mi nígbà tí ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ ojú ẹ ni mo ṣe ń sọ yìí ẹ sọ ọjọ́ kan tẹ pè mí tẹ pè mí jókòó tẹ sọ fún mi pé wá ọmọ mi o ibi báyìí ni ká lọ lórí ọ̀rọ̀ ẹ̀rọ ọmọ bí ìwọ àtìyàwó ẹ̀ ẹ sọjọ́ tẹ̀ pé mi tẹ̀ sọ́rí gbogbo nǹkan tẹ̀ mọ̀ ní pé kẹ́ wá síbi kẹ́ máa pariwo láàárọ̀ kùtùkùtù kí ni ìtumọ̀ gbogbo yẹn ewu ni àbọ̀rọ̀fẹ́ gbọ́ ọ̀kan tẹnu fẹ́ sọ tẹ̀ ń fi abẹ́rẹ́ romú màá mi ibi tó yẹ kẹ́ ẹ dojú ọ̀rọ̀ kọ ni kẹ́ ẹ dojú kọ ibi tó yẹ kẹ́ ẹ kọrí sí ni kẹ́ ẹ kọrí sí ẹ má yí orí lódì lódì àtúnṣe tẹ́ bá mọ̀ta lè ṣe sí ọ̀rọ̀ yẹn ni kẹ́ ẹ wá sọ sọ ti yẹn èmi ni mo fẹ́ mi ò mọ bí ẹni òun ṣe lè wù kó jẹ́ tó lè jẹ ẹ̀mí àti ẹ̀mẹ́pa ó wù mí ni mo fẹ́ tó bá wu ọlọ́run kó fún wa lọ́mọ tí ò bá dẹ̀ fi wa kó fi sílẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀yin ni mò ń bá wí nítorí bẹ́ẹ̀ yóò fún mi láǹfààní láti sọ̀rọ̀ ẹ dé bí ìbẹ̀rẹ̀ yìí sọ adúrú ọ̀rọ̀ yẹn sí ẹ jọ tó bá jẹ́ pé ìyìnlẹ̀ bí nǹkan tó bá jẹ́ ìyìnlẹ̀ bí nǹkan ṣé òun lọ lọ́run tó fẹ́ ṣe ọmọ fún ara ẹ̀ ni ayé ti lajú ju gbogbo ilé ìlọ́nà lọ́bìmá lọ́bìmá òbìmá ayé ti lajú. ọlásùbọ̀mí èmi ni wọ́n pẹ́ sọ̀rọ̀ tó lá gbogbo ẹnu ẹ̀ tó sọ̀rọ̀ síbẹ̀ yẹn dúró náà ṣó fẹ́ sọ pé mi ò ṣàbíamọ tó ni. ẹ nítorí àgbébọ̀ adìẹ ni wọ́n ṣe lanu pàkà lágbárí tán yányán tí wọ́n sọ̀rọ̀ sí ìyá tó bí ẹ lọ́mọ. ẹ má ẹ bá sọ pé ìyàwó mi àgbébọ̀ adìẹ mọ́ ẹ̀yin lọ́lọ́run ni ooo ìgbà tẹ́yìn fẹ́ bí mi fúnra yín lẹ bí mi àbí ẹ ò bí Ọlọ́run kó tó di pé ó fi mí fún yín àbí ẹ̀dá kan ló wà láyé ẹ sọ ẹ̀dá kan tó jẹ́ pé inú ayé yìí ló wà tó jẹ́ pé tó bá fẹ́ bímọ fúnra rẹ̀ ló kàn máa wò pé ó ti yáàbò fẹ́ bímọ Ọlọ́run ló fún yàn lọ́mọ mo dẹ̀ ń retí ìgbà tó bá fún mi ìgbàkigbà tó bá wù Ọlọ́run kó fún èmi lé ọmọ tèmi kò bá má fún mi ọdún mẹ́wàá kódà kó má fún mi títí ayé kò kàn mí ìfẹ́ ni mo need ìfẹ́ ni mo fẹ́ mo dẹ̀ rí ìfẹ́ lára ẹ̀ ó ti tán ẹ ti gbọ́ tí ò bá wá wọ̀ tí ò bá wá wọ̀ ọ̀fọ́n ló tọ́ sí gbẹ̀gìrì kó ló kẹ́kọ̀ọ́ ẹ̀ lọ́wọ́ ẹ dúró lé yín máa dúró lé tèmi. èpè ló fẹ́ gbà tó bá dẹ̀ kọsẹ̀ lára mi pẹ́rẹ́ ọlọ́ṣùbọ̀ mi mi ò ní dáríjì ẹ̀ ìwọ ṣí ẹnu sẹ́mi bó ṣe wọ̀n nítorí àgbébọ̀ lásán àjẹ sẹ́mi ò wí sẹ́mi ò pariwo àbí mi ò wọ̀ ọ́ ni ẹ mo ní má fẹ́ má fẹ́ má fẹ́ ó lẹ́ni tó ń wọ̀ ètò fẹ́fẹ́ nìyẹn ó ti dà bó ṣe máa dà ní wàá kó wa láàrin àbí ayé ẹ̀ nìyẹn bí mo jì àbí ìpàdé ọmọ mo ṣe ń sọ tí mo sọ tí mo sọ lójoojúmọ́ àmọ́ lẹ́nu ti tèmi rùn wàá dìgbà náà nà tó o bá ti kọsẹ̀ pẹ́rẹ́ mi ò ti dárí di ẹ̀ mọ̀ lásán. àǹtí mi mọ nǹkan tí mo fẹ́ ṣe mọ́ ó ti sú mi jínijínní ìyá ọkọ mi ń dẹ́rù bà mí wàhálà yìí ti pọ̀ jù ìní ẹjọ́ ọ̀la ẹja bí wọ́n tiẹ̀ fẹ́ kí ṣùgbọ́ mi fi mí lẹ̀ ni nǹkan tó fẹ́ ni ẹ pé kó ṣàfi mí lẹ̀ wàhálà yìí ti pọ̀ jù èmi fẹ́ kúrò o. <laughs> bí ọmọ aráyé bá fẹ́ rán ni níṣẹ́ àlọ́ òde wọn á ní ká ṣe wéré àwọn ń retí àbọ̀ sórí. So, bí igi bá wó lugi tòkí ẹ̀ là á kọ́kọ́ gbé kúrò àìtí rí ọmọ bí ẹ ló jẹ́ kí wàhálà ìyá ọkọ ẹ pọ̀ tó o bá ti rí ọmọ bí báyìí ayé òun padà orí orúkọ ẹ báyìí ni kó ti bá Ọlọ́run sọ̀rọ̀ ọ̀rọ̀ pé mo fẹ́ kúrò kọ́ lọ́rọ̀ yìí o. ẹ wo àǹtí mi ti sú mi ẹ̀mí mi ti fẹ́ bọ́ ah, ẹ wá ṣe fẹ́ fojú sunkún mi ni. Eh, ọlọ́run ò ní jẹ́ jẹ́ ká nígbàgbọ́ pé nǹkan ṣì máa yí padà sí dáadáa. yes come in. oh. báwo ni <laughs> jókòó jókòó ah, báwo ni everything jókòó ah, ìwé dáàdi rán wa. bẹ́ẹ̀ni sá. Eh, eh, ok jáde. ok ẹ ṣé sà. sọ pé tó bá di next month màá tún rí wọn ṣòtí. thank you sir. Ah, ọmọ olóògbé àyè. ọmọ mi ni. <laughs> o ti bímọ. mo ti bímọ. <laughs> kí lorúkọ ẹ. ìní olúwa ni. ìní olúwa. bẹ́ẹ̀ni ìní olúwa ọmọ ni ìní olúwa. ó ọmọ ló sì ní èrè. exactly sir. rò pé ọmọ ẹsẹ̀ bíbélì yẹn tó ló ṣe sọ ó ní ọmọ ní ìní olúwa ọmọ ló sì ní èrè rẹ̀ bí ọ̀pá ti rí lọ́wọ́ alágbára bẹ́ẹ̀ ni àwọn ọmọ ti rí inú olúwa. thank you sir say thank you. ah ini awa yi o. say fine sir. o ṣe máa bẹ̀rẹ̀ sọ fún ládé. okay sir ẹ ṣe gan sa kẹ́ni náà ìdè sa. torí ohun ìjà lọ́fà jẹ́ lọ́wọ́ alágbára agbára tí wọ́n dẹ̀ rí yẹn òun ni òbí máa ń ní tí wọ́n bá ti bímọ ẹnikẹ́ni tí ò bá wá bímọ láyé ó dàbí ilé tí ò ní ìpilẹ̀ṣẹ̀ rere ni èrè kí ló wá jẹ́ fẹ́ni tí ò lọ́mọ láyé tàbí tí ò bímọ nígbà tó bá wá di wípé wọ́n wá ń bu níta ta ni kó délé wá sọ fún tèmi bá lọ èmi ti fìwọ́ rọ́pò ẹ tí wọ́n bá wá lọ ṣetán lọ́jọ́ tó sì máa pẹ́ kí n má fojú sunkún yìí ta ni wọ́n fẹ́ fi léde gbogbo nǹkan ò ní ẹ̀ gbogbo ohun tó ní pé o ṣe tó láyé ta ni wọ́n fẹ́ fi sílẹ̀ fún èmi wá ń ro ọlásùbọ̀mí mò ń ro gan-an wípé orí ọmọ báyìí nígbà míì ó máa ń pọ̀ mọ́ wáyé bóyá tó o bá lọ báyìí tó o dẹ̀ tún bọ̀ báyìí ìláyé <laughs> ṣọ́gà ẹ̀ ti dé. àwọn èdè níwọ̀n eh. èdè. Ah, ó ga o eh, àgbébọ̀ ńkọ́. àgbébọ̀ àgbébọ̀ àgbébọ̀ nínú ilé yìí kò sẹ́ni tí ń jàgbébọ̀ níyì. ṣé ìwọ ò mọ̀ pé ìyàwó tí wọ́n bá fẹ́ sílé tó ń jẹ tó mu tí ò yín tí ò pa òun náà ń pè lágbébọ̀ ìyá wa láti ìgbà tèmi ti ń bá wọn ga iṣẹ́ èmi mọ̀ pé àgbébọ̀ ni ó kọ ìyàwó wọn <laughs> èmi mọ̀ mo sẹ̀ mọ́ lé nínú ah! <laughs> àgbébọ̀ àwọn náà ti jáde. Hmm. tábàdẹ̀ máa wò bẹ́ẹ̀ yẹn á jẹ́ bíi pé o lọ sọ́jà. Hmm, bí mo ṣe wò múra wọn ọjà náà lọ. Hmm, ọjà náà ló lè lọ eh, kí wọ́n jẹ kí wọ́n mu lásán náà ni mo ti ẹ̀ débí ní last week wọ́n ní o lọ ah bẹ́ẹ̀ ni <laughs> bẹ́ẹ̀ ni. a kó ewu ọmọ náà. àmì àṣẹ ìgọkùn ò ní ṣe wọn fún wa. àmì Ọlọ́run àmì. ẹ mo tiẹ̀ fẹ́ rán àwọn ọ̀gá sí pé tọ̀kan bá ń fún yín ní invitation pé tọ̀ ìyàwó mi bímọ o àmọ́ ẹ wá bí ní àsìkò gbà náà. ẹ tí dóná ìláyé ẹ má bínú o ẹ ẹ tàbá ní káwọ lọ ní mení méjì ẹ mo mọ̀ páàkì nǹkan ọmọ fọlọ́mọ ọmọ á ti máa lọ bíi mélòó báyìí. <laughs> ìyá wa sẹ́rí bí mo ṣe rí ká máa kà wọ́n fọlọ́fọ́ lóòótọ́ márùn-ún ni ọlọ́run jogún fún mi tí èsì tí ìdáwọ́ dúró rárá. ọmọ mélòó ló lò bí. Ah, ẹlẹ́dẹ̀ níyàwó mi ni mọ́yìn fara kan yóò mọ bí kan mọ́yìn fara kan yóò mọ bí ni mo ti sọ fún pé tó bá ti dé àpé márùn-ún sí báyìí tó pé mẹ́wàá kò já dáa dúró <laughs> èwo làbùdọ̀ wá bí tíìmù kan kò já dáa dúró lórí mẹ́wàá. ẹ. Ah, fifteen thousand. pẹ̀lú èmi àtúmọ̀ gara lórí ẹ̀ màá mọ̀ bùyàn lówó màá tún mọ̀ sọmọ. Ah, fifty thousand ló ń gbà lọ́dẹ̀ bímọ márùn. Ah, irọ́ irọ́ láwọn ọ̀gá náà ni àti ìyá wọn kékeré wọn a máa ràpò rẹsì àpò gààrí àpò ẹwà èmi a máa gbé lọlé níjó ni tí kan náà àwọn ọmọ mi tiẹ̀ sí kílà níjó ni àwọn ni wọ́n sanwó ọsibítù àwọn ni àwọn náà kọ́ lọ́ọ̀ ni. àwọn ni wọ́n ń bọ́ lọ́mọ tọ́. irọ́ kẹsẹ̀ pọ́nmọ́ wà ọmọ mi ọmọ wọn náà ni mo tẹ̀ ní kò wá sọ́dọ̀ yín jọ kankan wá lọ lóde ipe tọ̀ ìyá yín bẹ́ẹ̀ mì kan ẹ wá lọ kán wọn bọ̀ lọ́dọ̀ yín kán wá lọ bí ọ̀sẹ̀ mẹ́ta ọmọ mi ọmọ yín náà ni wọ́n. ó má jàgbá kó lójú tèmi báyìí ọlọ́run ó jàgbá kó. àbí ara ni àbí ìwò wà ní ìyá sì ń wò mí wọ́n wá ń wò mí tán ń wò mí látòkè délẹ̀ àbí ṣé ọmọ márùn kéré ni èmi ò mọ̀ pé ọmọ márùn kéré èmi ò sọ fún ìyàwó mi kó já bí méje sí i <laughs> kó wọ bí dọ́sìn nìkan. magi. ẹ pẹ̀lẹ́ mà. ìwà láyé mọ̀ pé mo dùn <laughs> ìyá ló jẹ mọ̀lẹ́ mo láyé kan wò mí wọ̀n mọ̀ pé ọmọ dùn síbẹ̀ <laughs> èmi náà yà afakọ gbé. magi. ma. magi o. ma ẹ̀ka sí. ṣàlàfíà ni ibi ni wọ́n wà. èwo wá ni wọ́n ṣe ń bí. mo ń ṣe mo ń madam lọ sọ́jà wọ́n wá sọ pé kí n máa wo ọbẹ̀ táwọn ń ṣe ni mà. Ah, ah. madam lọ sọ́jà. bẹ́ẹ̀ ni mà. ó lọ sọ́jà ó ń ṣe kan lọ́wọ́ ó tún lọ sọ́jà ìyẹn ò tí ì jiná ó tún ti gbọ́jà lọ ẹ máa jẹ ẹ máa jẹ o. téèyàn bá máa kú kò ní jẹ tó yìí. bí kú bá máa pààyàn ẹ̀yìn ò ní jẹ ń tó yìí kó tó di pé kú á wọlé á dẹ̀ mú lọ gbogbo owó tó yẹ kí ṣùgbọ́n mímì kó fi ní láárí ìyàwó ẹ̀ ti fi sílẹ̀ tán gbogbo rere tó yẹ kí ṣùgbọ́n mi ṣe àbọ̀ nǹkan lẹ ti sọ di màálù tẹ pa sínú kinní tí wọ́n fi ń dí kéèkì àbọ̀ nǹkan lẹ pa bí ṣíkì tẹ wọ́n ń dí ṣíkì nínú ọ́fùn níwọ̀n tó jẹ́ pé ohun tí wọ́n bá ti jẹ kù báyìí ló yẹ kí wọ́n gbé tó yẹ kí wọ́n jẹ ó dá mi lójú pé gbogbo ohun tẹ́ ẹ ṣe sílẹ̀ yìí náà àwọn bùkátà ọmọ tí wọ́n bí fún yín wọ́n á tún máa jẹ́ ń bẹ̀ tí wọ́n bá ti jẹ bọ́wà tún bù lọ fún láyé ah! àfìgbà tọmọ yìí bọ́ àpò ó ti lọ dákọ̀ níbi tọ́wọ́ ẹ̀ ò ti tagbọ̀n ah! bẹ́yìn máa kú tèmi tọ̀la kò ní dáná ohun tẹ̀sí ẹ ẹ̀dùn ṣé ẹ fẹ́ lọ fún wọn lóúnjẹ lóṣòdì ni kò ṣe pé ẹ fẹ́ fún wọn lóúnjẹ lóṣòdì lẹ́nu ẹ̀yin nìkan ni gbogbo ohun tẹ́ ẹ̀ ṣe sílẹ̀ yìí ẹ ṣe ní tọmọ ọlọ́mọ ńgbà ẹ̀yin mẹ́ta lè jẹ gbogbo eléyìí tán àwọn àwọn alákòóbá alágbàkó abẹ́ẹ̀rà dúró oúnjẹ fẹ́yàn mẹ́ta mélòó ni ṣùgbọ́n mi fúnra ẹ̀ ń jẹ àwọn ah, èmi náà ò ní pẹ́ débẹ̀ yẹn. Hmm. Eh, lọ́dọ̀ bóyá ó lọ kí ni nọ́ọ̀sẹ̀sì tẹ̀ máa ṣe nù. dáhùn kí ni for sọ I told you the last time Come n for me mi ní goods òṣì o wá deliver stupid goods for me? What problem tí mo face pẹ̀lú àwọn customers missing. don't tell me my binu. ìwọ ló ń bínú báyìí ìjọ ló bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ìwọ báwo ni ló ń bínú báyìí <laughs> good to see you <laughs> tó sì kí ló ṣe ń bí àwọn ló ń supply mi lọ́jà àwọn ilé yìí ah, má bínú òun má bínú ṣùgbọ́n pé sometimes kò sí kí lapses máa wà ọlọ́run mi ló jẹ́ hmm. ṣe gan ni mo ń bọ̀ wá báyìí tó sí ló fẹ́ well, I'm <laughs> married um, now, and I know you're married. I know, too. I know, I am. I pray for Lolo Hashem. Àwọn I'm ń kọ́. Thank you. irú àlá tí wọ́n lọ lá nìyí. bẹ́ẹ̀ni o. Ah, ó ti sú mi àbí kí ni gbogbo eléyìí ó ní láti nǹkan tí mò ń fèsì nínú ilé ọkọ mi wọn ò jẹ́ kí n gbádùn tó bá ṣèfẹ́ tí ọkọ mi ní sí mi. ọ̀sẹ̀ i'm going through worse but báwo ló ṣe the same thing Bùkúnmi ńkọ́. Bùkúnmi mi ò rò pé mi àti ẹ̀ ti fi ojú ríra ní ọdún yìí ṣé mo wí pé láti padà ti sáàbù ni mo ti rí gbẹ̀yìn you know she was posted to a different state. I know but ah, hmm. Tosin hmm? jẹ́ ká wá bùkún mi because àwa mẹ́tẹ̀ẹ̀ta là ń rìn àwa mẹ́tẹ̀ẹ̀ta là máa ń you know but kí ló dé tẹ́ pé ìwọ tí bímọ èmi ò tí bímọ òun lálàá mọ̀ lálàá tábàjẹ́ ẹ̀jẹ̀ ń yọ lára there must be something wrong jẹ́ ká wá bùkún mi tó sìn. Ah. Ah, there must be something wrong. Àti ṣe nǹkan wrong. I'm scared. Ẹ̀rù ń bà mí. I am too. Abẹ́ta ká wá bùkún mi. Àwa ni Olúwadé fún wa rí. How can? Ah, bó ṣe ṣẹlẹ̀ nìyẹn o. The same thing náà ni Ọmọ́tọ́lá lan go through. Nígbà tí mo rí yes. The same thing. The same thing lèmi ń go through. Ìwọ ń go through. Ọmọ́tọ́lá lan rẹ̀ ń go through the same thing. Exactly the same thing Ahmed Sajon go through. Eh? We're having the same experience. Tosin, kí ló lè fà á? Ah, tí mo bá sọ pé ó yé mi náà, irọ́ ni mo pa o. Gbogbo ẹ̀ ṣókùnkùn sí mi. Nǹkan kan tèmi mọ̀ dájú ni wípé something has gone wrong. Something went wrong somewhere. Nǹkan kan right because ó bàjẹ́ bẹ́ẹ̀. Gbogbo àlejò máa experience the same thing. Ah, kí ló dé? Eh? mi sọ́dún kí ni solution kí oh. la lè ṣe sí tí máa sọ wípé mo ní solution kankan irọ́ ni mo pa o àwọn àbá kan tẹ́mi lè mú wa ni wípé bóyá kò yí máa rò nǹkan tá a lè ṣe sí náà èmi náà máa rò mo dẹ̀ sọ wípé ọmọtọ́lá náà a máa rò because state mo tẹ̀ fi sílẹ̀ she was not in a good state at all so tí gbogbo abá dẹ̀ rò gbogbo nǹkan lè ṣe sí o come to a conclusion ilé ọ̀rẹ́ mi rẹ̀ mi mo go through a lot mi gbọ́dọ̀ sọ̀rọ̀ tó mọ̀ mi fún ẹ má sunkún náà mi gbọ́dọ̀ sọ̀rọ̀ tó má sunkún náà. má jẹ́ wáyé ìyàgàn ohun rere àgbébọ̀. Um, madam, ẹ má worry ẹ jẹ́ ká study for thirty minutes lọ́gùtà fún yẹn lè máa mú lọ́lé àti wà okay ṣẹ́gbọ́n. Dr. Richard. oh madam ẹ wọlé bá mọ́ mi ẹ ká sàn. Oh, um, Mr. Lanre madam tí mo ní Ọlọ́run fi ṣe save ọmọ yín ni. ẹ ṣe gan ma ọlá àtúntì yín náà ṣe àwọn ọmọ yín ò ní kú mọ́ yín lójú ẹ máa bá láàánú pàdé. ọmọ tọ́lá bámidélé. Lanre. yeah <laughs> sorry. said it. ga o doctor ẹ máa wo nǹkan ọ̀rẹ́ mi ni nígbà táwọn léwe. Ah, you guys know each other. ọmọ tọ́lá long time. Yes. Báwo gbogbo kan? Àyìnbá báwo ló ti. Láti gbà tá a ti parí sáfíìsì mi wá ti rí ẹ láti. Ah, Yorùbá kú ti sọ, wọ́n ní báwo kù àti ríra, àbí? <laughs> Good to see you again. Ṣọ́mọ ẹni ni? Oh, ìyá Ọlọ́wà bá wa fún lálàáfíà. Ẹ̀kọ́ tọ́jú ẹ̀ mà. Ẹ ṣe gan ma. Eh, kò tọ́pẹ́, kò tọ́pẹ́ pẹ̀lẹ́. Ẹ Such is life. Oh, yeah. It's good to be good. <laughs> Ọmọtọ́lá. Láre. Iṣẹ́ ọjọ́ ṣe mo dúpẹ́. Kò tọ́pẹ́. Ọmọ mi ń kọ́ báwo lára ẹ̀. Ọ̀ tún mi ṣe. Tó o bá rí o lè mọ̀ pé mi kàn ṣe mọ́. Ara ẹ̀ ti yá gan. Irọ́ ni. Ọ̀ tún mi ṣe ọmọdé. Báwo ọjọ́ ọmọdé ṣe rí nìyẹn. Ọlọ́run á máa bá a fi ṣe é sọ wọn. Báwo ni gbogbo nǹkan jẹ́ ráyè? Hmm. Ó ní reason tí mo fi ní ká pàdé ń bí àwọn méjèèjì. Hmm. Àmọ́ lákọ̀ọ́kọ́ iṣẹ́ nǹkan. ho qua Tomonoko. Peace. o ṣàmù ó mọ̀ pé ti bá wà nǹkan báyìí gbogbo ara mi gbogbo ọkàn mi ni máa fi wá you know the kind of person I am kò sí nǹkan tí mi ò ṣe o ah láre mo máa gbìyànjú o. ó di dandan ká ṣe o ah! wòmí ó pọn ọmọ ẹran láàrin ọjà díẹ̀ nínú ìgbìyànjú tí mo ṣe nìyẹn tí bá la ẹni rẹ̀ sọ àwọn nǹkan míì tí mo ṣe lórí pé mò wá ọmọ ẹnu àyà ẹ̀ tú mi rí o but nǹkan tó ti ẹ̀ máa kó wá surprise mi jù pé ìgbà tí mo rí Tósìn Tósìn kan náà bẹ́ẹ̀ Tósìn ìdájọ́ máa ń rán wá sọ fún mi irú àlá tí mo ní mo máa ń là yẹn òun náà ni tó sì máa ń là ó dẹ̀ ní tóun bá ṣe là báyìí òun náà máa ní miscarriage. n ah. bá ní àá. tó sì náà. what a coincidence kí ló dé tí gbogbo nǹkan náà ń ṣẹlẹ̀ i don't get it where. oyè mi o. ó mà ga o. lára ó sùn. ǹjẹ́ mi ò ti wá ṣe ìwà àti àwọn ọ̀rẹ́ báyìí. ṣèwà bíi ti báwo èmi àtàwọn ọ̀rẹ́ mi eh, eh, tó sin gbogbo wa. Eh, ah, mo ti ṣẹ̀yìn yorùbá bọ̀ wọ́n ní oṣù rẹ kò gbé ẹ́ ó lọ́wọ́ kan kánú síwájú ọjọ́ tó pẹ́ àṣírí kan ti wà nínú mi tí mò ń rò pé mi ò lè bá ẹ̀dá ọlọ́run kankan sọ pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tó wá sọ sílẹ̀ yìí àtàlá tó láàyè tó ń ní gbogbo ìgbà màá sọ̀rọ̀ yìí. irú àṣírí wo. àṣírí náà ni pé. bàbá nọ́mbà bàbá ò lọ fóònù ẹ̀ ò ṣiṣẹ́ àyùsí ṣe àsìkò tó yẹ kí irú bàbá yẹn pa fóònù rẹ̀ ṣé àsìkò yìí ló yẹ kó pa fóònù ni ah, God ẹ eh, ẹ kí ni the next thing all right uh, you know what màá màá bẹ padà jẹ bẹ padà láti sọ. Huh, Nani ha ṣé pé orírù kan báyìí wò délé sọ fún wa. ọmọtọ́lá kò ń ṣe fún ọ̀tí mi èmi rò pé ṣòmọ wípé torí pé kò ń ṣe set up tì í pé bóyá ṣáìdì eh, tó ti wá yẹn kò kàn yín ni. láàrin. ọmọtọ́lá pé kò ń ṣe fún ọ̀tí mi náà. láàrin oh nǹkan tí mo rò ní wípé torí pé ṣòmọ ẹni tó ṣẹlẹ̀ sí yẹn kò ń ṣara yín. mo láre ẹni tí wọ́n tó ṣẹlẹ̀ sí òun àtàwọn chiefs yẹn birds of the same feather ni wọ́n and they flock together. wọ́n ti gbé nǹkan tó ṣẹlẹ̀. ìtọ́lá èyí tó ti wàhálà tó lẹ́yìn láyé ló jẹ́ kí n wò pé bí mo ṣe sọ yìí àtúnṣe sì lè wà á ah. máa rákòṣe mọ́tọ́lá ah. ẹ dáríjì mi ẹjọ́ torí ọlọ́run mo bẹ̀ ni àtúnṣe máa wà tó máa jẹ́ ká àtúnṣe wà torí ọlọ́run. <laughs> ṣé mo èmi náà ara ẹlẹ́ran ara ni mí ìjọ́ tí mo pàdé ẹ ọjọ́ tí mo ti pàdé ẹ̀yìn ẹ̀lẹ́rú ti bẹ̀rẹ̀ sí ní bà mí pé àṣírí tí mò ń gbé káàkiri mo gbọ́dọ̀ sọ fún ẹ pẹ̀lú gbogbo nǹkan tó tún wá sọ yìí mò ń wò ó bóyá àtúnṣe sì lè wà lórí ẹ. láre ó lè gbọ́ ṣé fèmí náà ni. ọ̀tọ̀lá ní sọ̀rọ̀ ọlọ́run máa bá àárín nǹkan ṣe sí i o ò rí àlá tẹ̀yìn mẹ́tẹ̀ẹ̀ta ńlá yìí àlá ọ̀run burú jáì ah n ti ń bẹ lẹ́yìn ọ̀fàjòjì lọ ẹ gbọ́ mi dáadáa ṣé ẹ rí nígbà kan rí tẹ̀ ń bẹ ń léwu ẹ ti ṣe àwọn àṣemáṣe ẹ ti rin àwọn ọ̀rìn tí ò yẹ kọ́ ọmọlúàbí ó rìn ó láwọn gbajúmọ̀ mẹ́ta kan tẹ̀ rìn ṣé ẹ wá láwọn gbajúmọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí bí wọ́n bá ti fẹ́ bá yín lájọṣepọ̀ ìrètí ń bẹ nù ilé ọmọ tí làwọn ń kó ní gbowó ní dọ́là fún un tí ò jẹ́ kẹ́ ẹ dọ́lọ́mọ láyé àpólé ọmọ wa kí n sọ. ṣé ẹ wá rí táwọn gbajúmọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí ọ̀bà kú ẹ lè dán láyé o. tó bá kú. bẹ́ẹ̀ ni àfi kí wọ́n kú o. bàbá ó ti dára nígbà tẹ́yìn tí mo kọ́ ká lè ṣe ẹ̀yin náà lè máa bá wọn yọjú wọn nígbà tí yóò mú ọjọ́ tó dá ẹ máa bá ẹ máa bá pa wọn ni. bàbá ẹni pé ó dìgbà tó bá kú ká tó lè bímọ. bẹ́ẹ̀ni. ẹ ọgbọ́n òun lè lè bá wa dá sí i bàbá torí ẹ mọ̀ pé àmọ́ ìgbà tó dá ó ti àmọ́ bí ó ti dàgbà tó láti kú bẹ́ẹ̀ ṣe máa help wa. má fi nù mí mọ̀mọ́ jẹ iṣẹ́ àgbọ̀nsẹ̀ níṣẹ́ yìí kò sì ṣeé fi rán mọ́ ẹ ẹ gbọ́ bí babaláwo ti wí ni ó lójú àṣẹ èrí bíi táwọn òdì rọrùn afẹ́fẹ́ ń fẹ́ ń kaṣọ aláṣọ ẹ̀fú ìlẹ̀lẹ̀ ń fẹ́ ń kẹ́wù ẹlẹ́wù afẹ́fẹ́ lẹ́lẹ́ lórúkọ àpẹ́kú ẹ̀fú ìlẹ̀lẹ̀ lórúkọ àpárùn ẹ ṣe níbẹ̀ díẹ̀ bá dàn lóhùn ń sì fọ́ lẹ́yìn ẹ ẹnu ara rà ẹnu ara ẹnu báyìí ìlànà ẹ̀kọ́ méje ẹ̀yin ò mú ọwọ́ ara yín ẹ sì fi ṣèdájọ́ fún wọn àwọn náà ti dín in lágbòdà wọn ò fẹ́ dọ́lọ́mọ láyé nì ẹ wò ẹ bá wọn kọ̀sọ́ṣẹ́ bàbá ṣé owó wa báyìí la máa fi pa wọ́n fún ara wa. pa wọ́n pẹ̀lú. bẹ́ẹ̀ni. Ah, ẹ ẹ ó ti dà ẹ wò èmi rẹ́dì wọ́n láti kú ni nígbà tí sọ wípé ikú ni kọ́kú. àwọn ọjọ́ tó ń dá kí ọ̀rọ̀ àfi ọwọ́ rẹ̀ kọ́ pa ni èmi ti rẹ́dì àti pa àbí ìwọ́n kọ́. kí ló ṣe tó ṣojú báyìí ṣé òun fẹ́ lọ́mọ láyé mi òun fẹ́ bímọ. Ah, èmi fẹ́ bímọ. bàbá ṣé tó bá ti a máa bímọ. Ah, ìṣòro tán ẹ̀dọ̀ ọlọ́mọ láyé hello Bukumi. Eh? yes. ká pa wọ́n. ká pààyàn ah, èmi ò lè pààyàn o I can never be a party to that ah, Paye, wo má pè fóònù mi mọ́ mi ò lè pààyàn. láàrin wọlé ìlànà ọ̀lẹ́ ṣe bí àlejò wọlé wọlé wọlé wọlé bàbá làárẹ̀ bàbá làárẹ̀ dùn làárẹ̀ dùn bọ́dà làárẹ̀ dùn bọ́dà <laughs> bẹ́ẹ̀ tẹ́ rí làárẹ̀ dùn ọmọ tọ́lá ni ọmọ tọ́lá ọmọ tọ́lá olúwa tó sìn olùwà tóòsìn. tóòsìn <laughs> bùkún ọmọ ah, bùkún mi olùwà bùkún mi ọlọ́run olùwà ẹ kàn wẹwẹ bó ṣe wù ú ẹ ṣe bó ṣe wù ú ọlọ́run ẹ ṣe bó ṣe wù ú. lára dè. sit down sit down sit down sit down. bẹ́ẹ̀ tí ẹ rí lára <laughs> ah, dè. ẹ jama ń pẹ́ ẹ má yẹ kí n ṣe kẹrin dín mọ̀ràn ẹ máa kó jáde àti tèmi lọ ẹ tètè máa bá tèmi lọ ẹ bọ́dà mi àgbà yìí. láàrẹ. ọjọ́ kan ni màá. ẹyẹ ọ̀rẹ́ mi. Hmm. Ah, láàrẹ. <laughs> ẹni ibi ọtí máa ti fẹ́ lò ẹni ìwé oh, yọ ni gòtò. <laughs> I think oh. it's for you, torí ti náà ni. Oh, thank you. Olúwa bùkún mi, have fun. Oh. Don't worry, there's more. There's yeah. more, okay? More wà, more wà. Bùkún mi more wà. Olúwa bùkún ẹ̀, Olúwa bùkún ẹ̀. Oh. tún wá ṣẹlẹ̀ lẹ́yìn. lẹ́yìn ìgbà tí mo ṣe tán ní school kí n tó pàdé ẹ̀ mo ti máa ń lálà pé mo lóyún ó dẹ̀ ń bàjẹ́ mọ́ mi lára kò pẹ́ ní èmi àtàwọn ọ̀rẹ́ mi á tún pàdé láàrin láàrin ni bòbó tó máa arrange wa fáwọn guys tó arrange wa fáwọn chiefs àwọn olówó fún runs. Láre ló wá ṣàlàyé fún wa pé àwọn chiefs yẹn ìpè ritualist ni wọ́n pé wọ́n ti yọ ọkọ lára wa wọ́n ti lò wá fún rituals ilé ìlú wa gbé wa lọ sọ́dọ̀ babaláwo nígbà tàdé tó dàn babaláwo obìnrin bá pé tí àwọn chiefs yẹn tí wọ́n bá kú a lè dọ́lọ́mọ láyé ìdí nìyẹn tí àwọn ọ̀rẹ́ mi fi sọ pé ká pa àwọn chíìtì yẹn mo dé ní mi ò lè báyọ̀ ṣùgbọ́n mi ò báyọ̀ mi ò bá wọn ṣe ó kàn dísọ mi lórí fóònù mo ní mi ì lè báyọ̀. Ah, àṣẹ tí òwòde máa to dé kiri gbólóòtọ́ àgbà ló máa ń mọ ibi tó máa wó sí i. ṣé mi ò sọ fún ẹ mo kúkú wíwíwíwí mo kékékékéké mo kébò sí títí títí ò lẹ́nu mi ọrùn ọ̀rọ̀ tí mo wíwíwí ká tó gbéṣu kaná àti ìgúnyún ẹ ọ̀rọ̀ tí ń ṣe àbí mi ò wíwíwí mi ò dò wíwí mo ní ọmọ ẹlẹ́sẹ̀ koríko yìí ìran wọn máa ń fẹsẹ̀ kó koríko wọlé ni ilé ni wọ́n dẹ̀ fi ń tú mo lágbébọ̀ adìẹ ni kò láǹfààní kankan tó fẹ́ ṣe fọlọ́wọ́ ìgbẹ́ kò fi sílẹ̀ kò láfi lá àfòun ó tán bí ó tán. ọ máa lọ ni ah, ah, eh, kò sọ́gbọ́n mi ìta tún ń dá sí tàbọ́ náà mi ìta tún wò ah, kí ló dé tọ́lọ́hún lànà fún ẹ báyìí tó tún gbanú gbó ó ń lọ ni á lọ ni. mami gbogbo àti mo wá síbí láti wá bá yín sọ̀rọ̀ mi ò wá sọ láti lè jẹ́ kẹ́ ẹ bá nǹkan jẹ́ mo wá sọ kí ẹ lè bá mi sọ ọmọ tí a fi lè wọ́n ọmọ àtúnṣe sí ni kí n ṣe gbogbo nǹkan tó bá bàjẹ́ lè yàn dànù àìmọye nǹkan tó bàjẹ́ téèyàn tún ṣe tó dẹ̀ wúlò fún yàn títí láéláé àti rí ibi tí wàhálà ti wà àti mọbi tí ogun ti wọnú ayé àwa méjèèjì àgbàlagbà nìyẹn màmí ẹ jẹ́ ká wà yanjú sọ̀rọ̀ tó wà nílẹ̀ kí rí lọ. ọlásùbòmí a máa lè lọ ní lílé lọ ní àfi ká lè lọ. kì í sọ̀rọ̀ lílọ lọ̀rọ̀ tó wà lẹ́yìn màmí. ọlásùbòmí á lọ á lọ á lọ gbogbo ìdíwọ̀ tó ń sọ̀kalẹ̀ ìgbòràn tó wà lẹ̀ mọ́ ó di dandan kó lọ ni kó lọ ni ah, kò ní lọ bó àbí gbogbo lẹ́yìn ìlú kíní jáde agbo lẹ́yìn ni òní dọ̀la ìjọ tẹ̀yàn bá ti fi ojú rí ibi báyìí lẹ́yìn ìláyé ìlà ìláyé alábẹ́jẹ́ tí wọ́n máa pẹ́ bí ọba ti pẹ́lẹ́ ẹ̀mẹ́jọ kò ní mọ̀ pé yẹ kí òun wá sí òun wá bẹ̀rù sórí ẹ̀rù tí mo gbé sílẹ̀ yìí wàá wá gbé wàá wá sọ ọ́ nù dànù síta ó gbọ́ àbó dáhùn. ẹ ẹ ìyá wa ẹ rà kúta ń lẹrù. mo rò pé ó yẹ burú sórí ẹ dàrú ni ìwọ ńláyà mi mo ní kí wọn gbé ẹrù kó lọ sọ ẹrù nù òun sọ fún mi pé ta ló lẹrù ó ní tó bá bí ẹrẹ jẹ ń jáde kó má gbẹrù. ewu làbúrò máa gbé ẹ ẹ dákun nígbà tá ẹni kémi ti ẹrù mọ́lẹ̀ nídìí kémi mọ́ ru àwọn táwọn ẹrù máa twelve kan wọ́n mọ̀ bí tán gbẹrù lọ wọ́n sì máa tó tó lẹ́rù kémi gbẹrù ẹ lẹ́rù èmi ò lè gbé ẹrù o. tó o bá fi ẹrù yìí sílẹ̀ tó o bá fi ẹrù yìí sílẹ̀ mo lọ kọ́ lọ ẹ ẹ ọ má jẹ́ kí n fojú báwọn ẹ̀dẹ́ fọwọ́ ba ojú ẹ olórí burúkú ni ẹ ní. irọ́ kí lẹ́nu yìí ṣe ń bí. kò ṣeé gbé ni. Ah. ṣé mímọ ní kò gbárùn yìí ni mo rò pé lọ́ọ̀ṣì ni ẹ. kí ni mo ti fẹ́ gbọ́ lẹ́nu ẹ ah, mo sọ náà mo sọ náà tọkọ kì í ṣojú lásán nígbà tí afẹ́fẹ́ dẹ̀ ti fẹ́ tá a dẹ̀ ti wá rí ìdí adìẹ ṣé kò dẹ̀ yẹ kí wàá bẹ̀rẹ̀ sí ní ìlọlé yín sí. ẹ Maggie ah. bọ́sibí báyìí fún mi ó yá ìwọ gbé ẹrù yìí wàá jù síbi tó jìnnà ni o wàá jù dànù dànù ọ̀yà ìwọ gbélé kọ́dì ta lọ́hùn ẹrù kí ló ń gbẹ́rù ẹ̀ gbẹ́rù fún mi èmi kọ́ lèmi ti di ta dé ta ó yá tẹ̀lé rù mo rò pé òrò pé kàn ṣe gbẹ́ tẹ̀lé rù ọ̀yà gbẹ́gbẹ́rù gbẹ́gbẹ́rù jẹ tẹ̀lé wọn ọ̀yà yáyáyá tẹ̀lé wọn tẹ̀lé rù tẹ̀lé rù tẹ̀lé tẹ̀lé rù tẹ̀lé rù dẹ́kun gbogbo kiri jẹ mo rò pé mo rò pé kàn ṣe ní má dàgbà lábọ̀ kó kó kó kiri bọ́ ti tẹ̀ kó gbogbo ẹ̀rù bọ́ ti ẹ̀gbẹ́gbẹ́ sọ́ni tí mo bá tí mo àwọn olùlọ́sì kẹ́ mú gbogbo ẹrù ẹ kẹ́ fọ́ kínní kọ́ dànù jàtijàti ó dẹ̀ múlẹ̀ ọlá ó mú gbogbo yẹn ó sọ̀dà ọ̀rọ̀ fẹ́ ó mọ̀ sọ̀rọ̀ ọmọ ó sọ̀dọ̀ lórí burúkú fún mi ó wà ní kọjá kékeré mà jẹ́ kí wọ́n bá. ọmọ fún mi lọ́mọ tèmi bàbá wa fún mi lọ́mọ tèmi. rẹ ni. fún mi lọ́mọ tèmi. balógun ẹrú balógun ẹrú ni wọ́n fa ọgbọ̀n òfò ló jẹ́ sí. balógun kọjá lórí àpáta tí ò nípa kankan ọlọ́run ọ̀run.